Yes, sir. Okay, sir. Okay. Okay. Yes, sir. Wọ́n ní ẹ sir. Ah, kí ṣe yín, sir. não. ni. wá kí mi. ẹ mo ní kí n wá kí yín náà ní kí n lè tún gba owó tó wà lọ́wọ́ yín. kò máa tí ì sówó ńlẹ̀. <laughs> ẹ jọ̀ọ́ má ṣe bẹ́ẹ̀ jàre ẹ wọlé kẹ́ ẹ ṣàlàjọ kẹ́ ẹ wọnú kẹ́kẹ́ fún mi lówó. kò sówó ńlẹ̀ wo ọjà tó fún mi lówó ọ̀hún tí mo fi rà òun ló wà lórí gbá mi kò sẹ́nibọ̀dì tó yà díẹ̀ mi ò tí ì tà látàárọ̀. kí tẹ̀ ń ṣe báyìí ṣé mo tẹ sọ fún mi ìbàdàn bá gbowó lọ́wọ́ mi èmi kọ́ ni mo lówó náà mo sì kọjá ń bílẹ̀ nǹkan mo rí tẹ̀ǹtàjà fáwọn èèyàn dẹ́pọ̀ wọ́n kún wájú yín bíbáyìí ẹ wá sọ fún mi sì pé ẹ tà kí ló ń jẹ́ pé ẹ tà. èèyàn méjì bẹ́ẹ̀ ta olùrà gbọ̀jà tó wà ní ṣọ́ọ̀pù yìí. ṣé nǹkan tẹ fẹ́ sọ nìyẹn. ẹ ṣàjọkẹ́ fún mi lówó ni ọ̀rọ̀ má bínú kọ́. kò sówó kankan ń bì yìí ẹ kò sówó kankan ń bì yìí. mi ṣáà lè kówó fa ìfùfún ẹ. Ah lọ́dún kan tó fẹ́ gbà lọ́wọ́ yín four thousand five hundred kí ni kí n sọ fún ẹni tó fẹ́ fẹ́ mi gan lọ́wọ́ tèmi kan fẹ́ fún lọ́wọ́ kí ni kí n sọ. má bínú wo iye tó wà lọ́wọ́ mi rèé iye tó wà lọ́wọ́ mi nìyí má bínú torí ọlọ́run jọ four five ló kù lọ́wọ́ mi jọ má bínú. ẹ wọlé kẹ bá mi wò sí i kò lè kó káàkó kan kò lè tó nǹkan kan. má ah. bínú àbúrò mi ní ah. sùúrù. ṣé máa tún dé tó bá yẹ máa ní pé èèyàn ń sọ̀rọ̀ tó làbúrò yín ṣé wọ́n mi yàn sọ fún yín pé àwọn òbí dúdú ni. ẹ bá mi kówó jàre. Ah. ẹ kó kíní wá jàre ẹ dáhùn. Ah. má bínú tó bá di next week kó wá ṣó gbọ́ má bínú ìyá mi. ọmọ ìmọ̀ ń ju dì í lọ. Ah. abẹ́ ìwà gbà mí ni. Yes, sir. Okay. Okay, sir. Yes, sir. Hello, sir. Oh. Yeah, well, sir. Okay. alájẹ. bàbá alájọ. ìyá alájẹ ó gbára. ṣé ẹ wà pa. ẹ ò mú wa o. ẹ pẹ̀lẹ́. ẹ kọ ajé. akúkú dúpẹ́ fọlọ́run. ṣáájú wa. adúpẹ́ ẹ ṣe wá ń bọ̀ nsìn. tó yẹ kẹ́ ti wá látàárọ̀ ebi jẹ́ máa palẹ̀ wọ́n mi lọ lé nìyẹn. ṣé kò sí. ẹ wò bàbá yìí ò sí nílé mo dẹ̀ fẹ́ lọ lé kí n lọ tún yẹn fáwọn ọmọ mi. ó dà bẹ́ẹ̀ náà àdúrà tí gbogbo àbíyamọ́ gbà ní kọ́ńtà kún wa lérè. àmì o Elédùmarè ìgbà tó bá ń dùn tó bá ń dán kọ́lọ́ má pè wá sọ́dọ̀ ǹgbà yẹn. àmì ẹ̀ pọ̀. ẹ pẹ̀lẹ́. bó ṣé owó àjọ tèmi yọ. ah kò ṣe ní owó àjọ yọ o àkèrè nígbà kó o má dùbẹ̀ tápá ti tọ́hún ló máa lọ sí. ẹ wo orin ẹ bá ń kọ ẹyọ kan. káàdì yín kọ. ẹ wo mi ò mú káàdì wá lẹ́nu tó bá dọ̀la bá mu wá ẹ̀ dẹ̀ máa bá mi kọ sí. ó dà. ó dà ẹ ṣé o. ẹ ẹ̀yin náà ta. àmì àmì àmì yááyé ẹ fún mi ní nǹkan kí n fi. ẹ má máa lọ. ìtẹ́fẹ́ fún wa yìí sọ kí. ẹ má lọ jàre. ó dáa ó tún dọ̀la. I'm doing fine o oh, just doing one or two things now. ah eh, okay. màá yá ọjà dẹ so I can get one or two things for you now abi. ah you know I can't sleep over now. Hmm? ẹ ọ dà mo ti gbọ́ maybe I will what about three hours ẹ uh, okay ó dà okay mo ti gbọ́ okay okay. Okay. Ah. Where's my bag? My bag. My bag! It should be with the security, sir. Security, my foot. bẹ́yìn ní lọ́lọ́kọ yìí wà mí lọ bíwájú ní bẹ̀yìn ní lọ́lọ́kọ̀ yìí wà mí lọ. ṣe wọ bẹ́ẹ̀ dì ó fẹ́ pa mí ni. ẹ ní sùúrù ẹ̀gbọ́n sẹ́yìn lẹra máa ṣe fẹmi dẹdẹ ń pariwo látara tí mo ti gbé gan ẹ ti ń pariwo tẹ ń pariwo tẹ ń pariwo èló lẹ fún mi gan ẹ fẹ́ fún mi one million ni. èmi bẹ́ẹ̀ lẹra máa ṣe fẹmi ní di ni. do you know how many years spend in UK. ẹgbẹ́ ní sùúrù tẹ ń pariwo ẹ ń pariwo ẹ ń pariwo ó sì pé ẹ dé láti ìlú òyìnbó ẹ dé láti ìlú òyìnbó nílẹ̀ yẹn ẹ mọ́tò tí ń sojú ọ̀nà kẹ́ máa fi yes. look at this guy. I this Arab nonsense. Arab, mú ẹran ẹ̀ ó mú ó mú ẹran ẹ̀ ó fi sẹ́nu kí sọ pé ò jẹun mọ́ yá ètè kùdì tẹ̀ kùdì ẹ ẹ má bínú ẹjọ́ you know that he loves you ẹ ẹ má bínú ọkọ mi ó yẹ máa jẹ oúnjẹ yín máa jẹ oúnjẹ yín jẹun ẹ̀ náà ò ṣàkíyèsí ọmọ kékeré ìpínlẹ̀. Hmm. láàbù ló ṣẹlẹ̀ kí ló ń sọ fún mi lórí fóònù kò yé mi kí lọkùnrin ni mo ṣe tó lóun fẹ́ mi lórí bísínẹ́sì mọ́. ẹ ó rú èmi lójú o seriously i'm confused i mean bí màá yẹn ṣe pè mí màá yẹn kàn sá sọ pé òun ò ṣàfẹ́ ọwọ́ ẹ̀ nínú project yẹn mọ́ bí òun ní interest náà rẹ òun ò dẹ̀ fẹ́ bá ẹ ṣiṣẹ́ mọ́ pé kò yọ ọkọ̀ nínú project yẹn just like that. kí ni wọ́n wá sọ fún. Ah, man mo sọ fún náà mo bẹ́ẹ̀ ni mo ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ insist pé bóun ṣe fẹ́ kí nǹkan òun rí nìyẹn bó dẹ̀ ṣe máa rí nìyẹn pé òun ò fẹ́ bá ẹ ní anything papọ̀ pé kó máa lọ́nà tiẹ̀ kó máa lọ tiẹ̀ ni wípé nínú project òun o that's the end. bọ́báde mo máa ti dààmú lórí project lọ gbèsè màá ló ń lọ́wájú mi mo ti gba ṣọ́ọ̀pù ìyàwó mi gbẹ owó àjọ gbogbo àwọn ọ̀rẹ́ ni mo ti gbà ó kí ni màá lọ sọ fún lé mo ti romi mo ti royẹ fún lórí project àgbẹ́kẹ̀lé mi ti já sásán. I know ọ̀rẹ́ please you need to take it very easy i mean o ti ń pariwo now why are you shouting So o fẹ́ ẹ ni kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí men má lọ fi torí business kékeré yìí kọlọkọlọ parẹ́ ẹ ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí yẹn lọ the fact that you lose this does not mean you keep losing it's just a test of time i mean when there is life there is hope you have to put yourself together má lọ parẹ́ men má lọ nine bread pressure now. bọ́badé bọ́badé bọ́badé ẹ̀mí ló mọ̀ pé ẹ kí ló burú jù kí ló burú jù kọ́nà àtijẹ àti mú dímọ̀mọ́ ọkùnrin. Oh, I've been rendered useless in the house. I cannot support my home financially. Instead of me to contribute, I'm, I'm drawing away from them again. Yeah, things are not coming out well. I know all oh, this. Yeah, I know all this. I know it. But the truth still remains, you have to calm yourself down. You have to put yourself together. The, the, the downfall of a man is never the end of his life. You don't know nothing èmi ní bàtà interlẹ́sẹ̀ not you it's easier for you to actually say oh it's okay nothing is okay oh i see <laughs> o rò pé kú ló burú jù àbí ikú kan ikú ló dùn jù láyé alẹ́sì kó abàṣírí mi abàṣírí mi ìtí mo fi ń rìn káàkiri bí ìgbóná yẹn á stop o kò yí ẹ. má ronú báyẹn it's not up to this. okay ọ̀dà. àròkàn àròkàn. Wilson. They take it easy. Take it easy now. We sing. Oh my god. We sing. What kind of nonsense is this? How do you know what I'm going to say? Kò sí tẹ́bù gbogbo tẹ́bù ni mo settle iná kan sọ ẹlẹ́ ẹlẹ́ ẹlẹ́ like face mi mọ́ ẹ like you don't just have the reason or oh, you are not comfortable to give me the job without no genuine reason. Hey? What are you doing here? Are you not supposed to be in a school? Oh, oh my days. Ah, ah. Why would anyone do this to Why? Why? What? What are you doing here? What? Get out! Get out! Get out! atẹ́gùn báyìí àbúrò ẹ̀ ń kọ́. kò sí nǹkan tó ṣe náà. kí ló wá ṣe ẹ́. kí ló ṣe dáàdì ẹ̀. dáàdì mi ti yá wèrè. wèrè. ó ti yá wèrè. dáàdì ẹ̀ ya wèrè wèrè báwo. wèrè báwo. mọ́mí ṣọlá mọ́mí ṣọlá bọ̀m̀bọ̀n wèrè báwo. dáàdì ẹ̀ ya wèrè kẹ̀. sake. I'm sorry. How afraid you. I'm sorry. wọ́n ní àkínlẹ́ni nínú sànkáwọn kíkan i mean kí ló dé tó wá dúró tí ọ̀rọ̀ wa àtọkọ ẹ fi di aláṣọ tó ń wọ àkísà tó di tọmọ ẹlẹ́ran tó ń pakuru méegun bí ọmọ tó jọbẹ̀ rí o ò dẹ̀ bá mi sọ kankan. òun kọ́lá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ah, you are a family man ò family ò bímọ ò òní gbogbo ẹ̀ àwọn family ìyàwó ẹ̀ náà á wá àwọn family tiẹ̀ náà wà ń bẹ̀ and I don't want to be a pain on your neck. n tó ń lọ mi lára nìyẹn láti pé kí n wà àmọ́ wò bí mo ṣe wá wà yìí. ó ti dé gògògògò fún mi báyìí ó ti dé bíi ó ṣe máa ṣàánú mi torí Ọlọ́run. kò sọ̀rọ̀ nǹkan tó sọ yẹn ọ̀rọ̀ tó sọ yẹn ò make sense ah, ah? ẹni mi ò ṣẹni èèyàn mi ò ṣèyàn ṣáà lè fi wá láàárọ̀ lásán ni jọ sọ fún mi ta ló wá padà wá báyìí ṣé èmi náà kọ́ ló padà wá báyìí ni i mean ìwọ fúnra ẹ ti ṣe fún mi rí now. ẹ má bínú fẹ́rẹ̀ kúkúrú ọkàn mi àmọ́ bá ṣe máa wá ràn mí lọ́wọ́ bó ṣe máa help mi tí màá bọ́ nínú oko ìyá tí mo wà ẹ̀ kí jẹ́ pé mo wá tọrọ owó lọ́wọ́ ẹ o bó ṣe máa fún mi ní nǹkan tó máa máa bí owó fún mi tí máa jẹ tọkọ mi máa jẹ tí gbogbo wa máa wà happy òun ni mo bá wá jọ. oh my god kò fọ́lò kò fọ́lò kò sí nǹkan tá a wà fúnra wa fún. Ra, kan tí mò ń rò ó ok ṣé mo nǹkan tá a máa ṣe tó bá ti di bí nǹkan bíi ten o'clock láàárọ̀ monday sọ pé kọ́kọ́ ẹ wá rí mi àwo nǹkan tó bá lè ṣe sí. ọkọ mi. he is the head of your family so no problem ọlọ́run ajẹ́ mi dúpẹ́ délẹ̀ o ọlọ́run ajẹ́ mi dúpẹ́ délẹ̀ o o ṣé ọ̀rẹ́ mi god bless you. èmi wà mí báyìí ń sìn ní ọlọ́run ò ní jẹ́ ká yí àpàdà sí burúkú ìwọ náà lè assist mi náà ah. èyí tó jẹ ti ṣe sẹ́yìn nǹkan <laughs> kò sí problem kí ni nǹkan fún ẹ. wo mo wà òkè fún náà. o lè wà òkè ń o. o sọ. so serious ya. ah ah my dear mo serious pa mo serious bàjẹ́ bàjẹ́ ó ní tó bá ti lè dé báyìí tó ń tiri ẹ báyìí ó mọ wọn kò ṣe wa. ọmọ màjà tó gbọdọ̀ gba ẹni ọ̀rẹ́ ni ló kàn sí oògùn oúnjẹ ńlẹ̀ ṣóríṣẹ́ fún mi lọ́dọ̀ ẹ̀ ni àbò fẹ́ bá mi wáṣẹ́ síta. well ìyẹn ni mi ò wá i don't know anything about that but ó sọ fún mi pé tó o bá ti dé tó o bá ti rí ẹ ìwà tó ń ẹjọ́ sọ̀rọ̀ ìwádìí mọ̀ bóun ṣe máa ṣe kó tó bá 10 on Monday, have you? Yeah. Okay. Hi, Yumi. Hi, Yumi. Ṣé torí pé wájú ọ̀rẹ́ mi ọkùnrin ló ṣe I've told you things you don't know. sí nǹkan tó wà láàrin We are just schoolmates. Àjọ just chatting. I do so many things together. But kò sí nǹkan kan Ah, ó yẹ kó yẹ ẹ̀ understand. It, it's alright kọ́lọ́ọ̀ṣọ́ wájú mọ́ ń bẹ̀rẹ̀ you appreciate that. Yes, Yeah, please. Um, would you mind if I call you back now? Uh, just about four minutes. Okay, thank you. So sorry, Mr. Um, Mr. Wilson. Now let, let's go straight to business. I took my time to go through your profile. Okay. I want to share tele, you know, and um, your wife, of course, told me a lot about you. I am convinced that you're capable. thank you very much. Um, ìyẹn ló mú mi rò pé ká bẹ̀rẹ̀ business relationship wa láti ibi mo ṣe gba project kan lọ́wọ́ state university ni it's a multi-purpose library and um, mo rò pé kí n gbé fún yín kẹ́ ṣe. èmi ẹ ṣé o thank you very much. and I believe you can do it. tí n bá sọ yìí pé do it well ẹ ṣe dáadáa kó má dàbí pé mi ò sọ̀rọ̀ rárá um, like I said gbogbo nǹkan tí mo ti yí tẹ you can do it but I want you to put more effort nítorí pé <laughs> tí iṣẹ́ kan bá dáa definitely o máa bí mi uh, and uh, no doubt about it tó bá ti dáa náà àjọ máa jẹ mùdùmùdù ẹ̀ ni <laughs> so please do it properly and um, by His grace we would not regret um, working together. No, no, no ẹ ṣe and I promise you I won't abuse the privilege. That's fine. Um, so the next thing I'm going to do is um, you give me your mail. Okay. I'll send the prototype to you. Okay. Then afterwards, you meet my secretary. Oh, oh, all right. Uh, uh, uh, we'll soon. Uh, I get to Mobia Yahuda. One second, please. Okay. All Okay. Uh, we'll soon. I get to Mobi at yahoo.com. Okay. Ah, ẹ ṣe gan sa All right, just did that. My pe secretary mi sìn. Hello, Fẹ́yì. Yeah, gentleman to our office me, I'm wọ́n bọ̀ àárí ẹ̀ multipurpose library yẹn. Right. Yeah, can kẹjọ work. Kẹ walk out, yeah. Okay. So my brother. I wish you all the best. Thank you very much. Take care. Thank you, gan, I really appreciate it. All right. Ẹ ṣé. Dear? Dear? Yes, dear. Bàbá, ó ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi olúwa. màdà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó ga kí ló ṣẹlẹ̀. Ifá ló jọ mí lójú àfi bẹ́ẹ̀ àlà nǹkan tó ṣe máa jọ mí lójú in fact ìkan náà project tó wà lọ́wọ́ ẹ̀ ló ló máa yọ̀ǹda fún mi I think it was about seventy five million naira <sighs> ó tí ì gbọ́ nǹkan kan gbogbo nǹkan tí mò ń forí ara mi lò ni pé níbo máa ti rówó ṣe ó ní kí n má wọ̀ rè ó máa fún mi ní eighty five percent tí màá fi execute project náà of the money in fact a ní ná tó a ní ná tó fifty percent àwọn àgbàdo iṣẹ́. I thought I was dreaming. Ìgbà ọ̀tún ti dé òde à. Ìgbà ọ̀tún. Ìgbà ọ̀tún. Ìgbà ọ̀tún. Bẹ́yìn ni lọ́lọ́kọ yìí wà mí lọ. mi lọ. 笑给我你。 Yeah. Oh. Yeah. Pẹ̀lẹ́ báwo ni dé ẹ̀? Very well, thank you. Àwọn agent tó fẹ́ gba shop lọ́wọ́ ẹ̀ gan. Wọ́n máa dá àwọn yẹn lóhùn. Jásìjásì náà máa ń sọ. Hmm. Wọ́n ní pé eight hundred thousand làwọn máa gbà. Hmm. Per annum. Hmm. Àwọn dẹ̀ máa gbowó ọdún méjì. Wọ́n á gbowó eh, màá fún eh, agent lówó. Àwọn máa gbowó eh, damages. Wọ́n á gbowó owó tó ṣàkálẹ̀ pọ̀. Èmi ò gbowó kò wọ́ ọ̀sẹ̀. Àwọn owó yẹn wọ́ kò wọ́ <laughs> mo ní kó má máa ronú bíi tàtijọ́ mọ́ èèlò ni gbogbo ẹ̀. two point two million ni. Mm-hmm. ṣíṣọ́ kò pọ̀. fún ọ kò pọ̀ ah. you been with me through thick and thin mm. you deserve all this wo má gba ṣọ́ọ̀bù yẹn fún ẹ má tún wá fún ẹ lọ́pọ̀lọpọ̀ owó àti kọjá síbẹ̀. irọ́ ni. bẹ́ẹ̀ ni. èmi. yes of course. Ah. it's well. Thank you very much. It's all continue to bless Amen. you. Àníkún owó, àníkún ọmọ. Àmín, àmín, àmín. Àníwò, àníwò ẹbí ò fẹ́ bímọ sí mọ́. Bí o bá tẹ ju ẹyọ kan, mm, kárí máa ránṣẹ́. Wọ́n á sì máa ronú sí i. Bọ́ọ̀lì bó ṣe múra ọmọ ọ̀dọ̀. Ṣé o lè gbárù ọmọ ọ̀dọ̀ ẹlẹ́yìn sílẹ̀? my dear tí bá gbarú ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe bí wọ́n ṣáà lè ṣe. àná ló rà tán mo kàn ń sọ ni. máa tọrọ ẹ jẹ ń bẹ máa tọrọ ẹ jẹ ń bẹ. bọ́n mi rò pé proper náà kí yóò gbarú ọmọ ọ̀dọ̀ báyìí sílẹ̀. àní tèmi bá gbà sílé ṣé tó bá rí i ṣé ò ní mẹ̀kùn ẹ̀. kó aṣàbòrà seriously this is provocative. mo ti gbọ́. rẹ̀ ló wáyé ẹni ẹ yẹ lọ́rọ̀ kan tó o bá rí wàá mẹ́kùn ẹ̀. no no no mo ní tìjú excuse me. hello. hello. hello mo mọ̀ pé òun gbọ́ mi mọ̀ pé òun pretend bí pò gbọ́ ni. o máa máa pretend bí pò dá mi ló hello. yeah mo ń gbọ́ ẹ. etí ẹ̀ di tẹ́lẹ̀ ẹ̀ ló ṣòun gbọ́ mi kí ló dé tó pick call mi láti jẹta ẹ̀ẹ́ eh, o fẹ́ sọ pé gbogbo numerous calls tí mo fi sórí sórí fóònù ẹ̀ orí kankan débi tó bá pè mí padà. ok. now listen now listen good. sori tó o bá wá sínú ilé mi ní alẹ́ yìí before nine o'clock tó o bá wá sínú ilé mi nǹkan tí máa ṣe fún láàárọ̀ ọ̀la ó máa jọ ẹ lójú. Ah, all right ok ṣé nǹkan tó fẹ́ sọ fún mi náà nìyẹn. ẹ eh, no no no má wọrí má wà má wà ìwọ ṣáà má wà nǹkan tí mo máa ṣe fún láàárọ̀ ọ̀la ó máa jọ ẹ lójú. it's okay thank you thank you. Cheers. Cheers. Bye. Ṣé wàá òkè? Lóṣì, àwọn oníranù méjì yóò wà lẹ́gbẹ̀ẹ́ ìwé yìí. Dear, uh-huh. um, secretary Kọ́lá ló pè mí. Kí ló sọ? Ó rán mi létí mítìn kan tó yẹ ká ní lálẹ́ yìí ni. Ah, ah. Ifá ti gbàgbé. It's been oversight on my own on my own side yẹ ó láwọn private investors wa kan tó ń bọ̀ so fẹ́ kí n lo opportunity àti meet wọn ṣé mo kó òun gbélé mọ́ ah, and as it is i'm the face of the company so i need to go. onírò appointment bẹ́ẹ̀ ló wá gbàgbé ó yẹ kó máa fi sórí fóònù náà kó dẹ kí fóònù máa rán ẹ létí. mo kún rántí fíìmù táwọn èlò jẹ kí n wà carry the way. seriously. ah tètè lọ múra ń gbà yẹn kó tètè máa lọ o. bó o ní lè dé mọ́ lálẹ́ ah ó yẹ kí n ṣe lè mẹ́kẹ̀. why not sábàtì parí màmá bọ̀ ńlẹ̀. wo ilẹ̀ ti ṣú tó bá ti pẹ́ jù kẹ́ tó ṣe tán kúkú sùn sọ̀hún. the best. ọ̀rẹ́ mi dání. má pẹ́ o. ẹ máa sọ you know it is impossible All alone now. náà. bẹ́ẹ̀ ló ṣe é tán jàre kí ló ń sọ lẹ́nu ó dẹ̀ ń tẹnu mọ́ báwo lèmi ṣe máa lóyún láti jọ yìí kí ló ń sọ gan-an ìwọ tó ń bóbìnrin tó ń bóbìnrin lájọṣepọ̀ ó mọ̀ pé oyún ló máa dà àbí fẹ́ ṣẹ́ bẹ́ẹ̀ bì ní mi ò mi ò mi ò máa sọ fẹ́ láti jọ ẹ̀ máa sọ fẹ́ pé máa rántí pọ̀ níyàwó sílé o fi mí sílẹ̀ o jẹ́ kí n máa lọ jẹ́jẹ́ mi o rárá rárá rárá o èmi ni love of your life o ìwọ ò bá ti pàdé mi kí wọ́n tó pàdé ìyàwó ẹ̀ àṣírí lòun pàṣọ lè ní ẹ. but but but regardless of the love between me and you ìyẹn ò ní kó lóyún. oh jesus christ what kind of love is this o the love that doesn't want a baby that wants to have sex without baby àbí àbí kí ló ń tọ́ láti sọ ṣé orin sọ kíní kan fún ẹ nǹkan tó bá fẹ́ gangan o ní kó jẹ́ kí n mọ̀ nísìn. yẹ yẹ then you come up with a cost jẹ́ kí n fún ẹ lọ́wọ́ kó terminate kíní kí nǹkan tó ń kò tán lẹ́nu. what did you just say? wojú mi dada wojú mi fẹ̀yìn màlúù máa ń bá sọ̀rọ̀ kí n má ṣe prostitute kan tó lọ mú bì kan name what price you know I have my money I have my own job. Mi ò need owó any foolish man kí tó terminate orin tí ma fẹ́ terminate ẹ̀. I want to keep this baby ṣọ́ngbọ́n mi get that into your skulls i want to keep this baby mi ò lè ṣẹ́yún kankan ṣọ́gbọ́n. mo tó bá kí baby kí ló fẹ́ fi ṣe. mo fẹ́ lọ display ẹ̀ shoprite ni ṣọ́gbọ́n mo fẹ́ lọ display ẹ̀ ní tó wà rà torí òun sọ̀rọ̀ bíi stupid man kí lèmi fẹ́ foyún ṣe nígbà tó ti bí àwọn tiẹ̀ bíi mẹ́jọ bíi mẹ́wàá sínú ilé ó ṣe ní màá rò pé kílì kẹ́ni kílẹ̀ lèmi ìfẹ́ foyún ṣe alóhùn kan lójú ọmọkùnrin ni tó bá gbọ́ pòbìnrin kan lóyún onísáré hàn kó gbà anywhere you are whatever you are doing gbogbo ibi tó bá ti bá rẹ just know you are fathering a baby ṣé mi ò ṣe mistake láyé mi báyìí. ó ti ṣe mistake o ó ti gba penalty lọ throwing. bẹ́yìn ni lọ́lọ́kọ̀ yìí wà mí lọ iwájú ni ìbẹ̀yìn. Okay? So I promise we still maintain the status quo as usual. All right. Thank you very much. You have a nice day. My chairman. A ti bẹ̀rẹ̀ meeting kí wọ́n tó Okay. But ká tó continue, ẹ jẹ́ fún mi few minutes kí n ease ara mi. Okay. Enjoy All right. Yeah. <laughs> Fèyí, a máa láti ríra o, bí a tó bá ṣe tán rọ̀lẹ́. Fún kí ni? A máa ní láti resolve ọ̀rọ̀ tó wà lẹ́nu mi. Wilson. Listen and listen good. I have told you times without number pé mi ò I am keeping this baby and I'm keeping it for good. Ṣórí, èèwọ̀ ìdílé wa ni láti máa ṣẹ́yún. N ò dẹ̀ ṣetán láti kó. Ṣó ti gbọ́? Um, eh, eh, eh, anyway, ibi báyìí ó wà conducive fún wa àti rojọ́ kan lọ títí. Ṣàjẹ̀ká ìrànlọ́lẹ̀ ṣá. Ah, um, um, So, sorry about that. so like I was saying, time for fún wa ò lè But one belief we a lè ṣe Okay. So we now have to work very fast and very hard to ensure we deliver. Okay? So Yes sir. Wo then, n Mr. Weezy kò jọ rárá láyé yìí kò tiẹ̀ ní ṣẹlẹ̀ kí àbúrò tèmi kó ṣẹ́ iye ọ̀kan tiẹ̀ possible rárá ni ìwé ọmọ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó mọ̀ pé oníyàwó nígbà tó ń kì mọ́lé ẹ̀ ń ta ó wá lóyún tó ní kó lọ ṣẹ́ oyún torí pé o fẹ́ yí o fẹ́ save home tiẹ̀ o fẹ́ bayé àbúrò tèmi jẹ́ o fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò kò jọ rárá impossibility can never be impossible òun ló ti gbọ́ yẹn abóògọ́. Fẹ́yí ò dé sọ́sọ́ rẹ̀ you you you knew I meant well. Eh? sista ẹ bá ṣe sùúrù dé. ọ̀gbẹ́ni sùúrù ń bọ̀ káwọn ta ní ṣe sùúrù olójú lè lajú ẹ sílẹ̀ kan máa fi gígùn ṣé bó ṣe rí wàá jọ oníṣẹ́ lójú ẹ àbẹ̀wò jọ ẹni ta fi ń wọ ọkọ ìwọ kọ́ lórí tóun tó tóun dé tiẹ̀ ó wà lórí ó fẹ́ máa sá káàkiri bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ṣe nìyẹn wo jẹ́kẹ́ mi sọ fún ẹ ní ìdílé wa èèwọ̀ ní kọ́bìnrin ṣe oyún kò lè ṣe ilé yìí ọmọ ló máa fi bí bẹ́ẹ̀ ni. Oh, ok sista màá tún máa padà rí. ọ̀ ah, wọ́n máa padà wá o tó àti ìfẹ́ padà wá tí màtí wọ́n fẹ́ ra báyìí eye to eye wọ́n sọ pé sista mo dẹ̀ ti gbọ́ mo ti gbà o wedding ló kù báyìí wọ́n dẹ̀ sọ fún ti ilé wí pé ó ti ṣẹlẹ̀ ó ti prem mọ́ra wọn kẹ́kọ̀ọ́ dẹ̀ ọmọ olùbọ́ ló kù. gbòdòdìà ọgbẹ́ ẹ̀ lọ́kọ̀ ẹ̀ lọ́kọ̀ ó dàbọ̀ jàre má ṣe gèdè gèdè. ọkùnrin tó yẹ pé ẹ ṣe máa jà sọ ó dàbọ̀ jàre ọmọ olóòmù ti yá ń lọ ní tí ó ti gba kádà ara ẹ̀. ṣàdédé ni mo jí mo bàlà lọ́wọ́ mi mi màmẹ́ ni ó kọ́ ò ṣàdédé ni mo jí mo bàlà lọ́wọ́ mi ó mi màmẹ́ ni ó kọ́ ò èmi rárá èmi rárá o òṣà òkè ìwọ nìkan ló yẹ òṣà òkè ìwọ nìkan ló mọ. Francis kí ló ṣẹlẹ̀. mo wà okay mo wà okay mo contract concentrate lórí next project ẹ ni. Ah, oh, o ní mood swing lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí you know yourself are you okay. no i'm okay i'm okay I stay. o sure. yeah i'm okay mo work on the modalities mi ò fi ní get it wrong i'm oh, okay. all right then. Mm okay. dear. Yeah. mo ti ṣe mo ti ṣẹlẹ̀ dà ẹ́. dìde náà wáyé tó ṣe ń kúnlẹ̀ fún mi. ẹ jẹ́ ń dúró báyìí. my dear dìde bó ṣe kúnlẹ̀ yìí ò dáa. ẹni tó bá wúrò wá tí mo wò yìí position tó yẹ kó wà mọ́ wà yìí. kí ló ṣe. mo ṣàṣemáṣe kan ni mi ò dẹ̀ fẹ́ kí tíkẹ́tì àgbọ̀ mo ṣe pinnu àti sọ fún ẹ fúnra mi. èmi ah, àtọmọbìnrin kan la ní nǹkan papọ̀. in fact mo ti gòkè kọjá ewé mo fọ́ mo fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni kò ṣeé túntò ìwọ ni màá bẹ̀ kó foríjì mi lélẹ̀ ló pè mí lónìí ó dàbẹ̀ pé òun lóyún. ó ṣe kí ni. ẹ bó ṣe sọ nìyẹn foríjì mi jọ. oyún. ah it wasn't intentional please. Hey! crying. I'm crying. I'm crying. I'm not crying. I'm not crying. I'm not crying. I'm not crying. I'm not crying. I'm not crying. You're not crying. I'm not crying. I'm not crying. I'm not crying. I'm not crying. Have you guys eaten? Yes. Are you okay? Yes. Okay. Don't worry. Go back inside. I'll be fine. Go back inside. Don't worry. Go back inside. Take your sister. I'm not crying. I'm fine. Ha <laughs> a wà gbogbo nǹkan tẹ sọ sílẹ̀ pátápátá làwọn ẹ̀mí ọ̀run fi ń yé mi wípé ìṣípayẹ̀ ti wà ńlẹ̀ fún yín kó tó di àkókò yìí olúwa sì ní òun kì í farapamọ́ fáwọn tó bá fẹ́ràn òun. ìṣípayà ah, excuse me sir ẹ wò kó ń ṣe ìṣípayà lélẹ́yìí o ìṣípayà lọ́kọ mi gbé wá ká mi mọ́nu ilé o ẹ ẹ understand sir alọ́kọ mi fúnyàn lóyún ó fúnyàn lóyún. Uh sista anna sá ẹ wò ó mo fẹ́ kẹ́ ẹ ronú dáadáa kẹ́ ẹ rántí nítorí pé bẹ́ẹ̀ bá gbàgbé èmi ò gbàgbé olúwo kì í fi àwọn èèyàn tiẹ̀ lẹ̀ nígbà kọ̀ọ̀kan ìṣípayá tó wà nílẹ̀ yẹn fún yín ẹ wá bí lọ́jọ́ náà lọ́hùn tẹ́ wá sọ fún mi pé ẹ ṣàlákòóso kọ yín káàsán. mo ti rí yín tẹ̀ lọ tẹ̀ ń bọ̀ ṣé kò sí. tí mò ń lọ tí mò ń bọ̀. bẹ́ẹ̀ ni mo rí yín tẹ̀ lọ tẹ̀ ń bọ̀. mo pẹ́ rí mi ifá mo ti ń dààmú káàkiri láti bí wákàtí mẹ́fà sẹ́yìn àdúgbò kan ni mò ń lọ wọ́n rí nọ́mbà twenty three ilé ọlá àmọ́ mo ti rí nọ́mbà nineteen mo ti rí twenty mo rí twenty one mo rí twenty two twenty three ni mi ò rí. ẹ ṣe ọkọ gbomi knock every step down. ó dàbẹ̀ pé ẹ̀mọ̀kan tó ń ṣe mí ni o ẹ ṣe ẹ ní dààmú o. à ẹ lè mú díẹ̀ sí ẹ lè mú díẹ̀ sí. títún mú díẹ̀ sí ẹ ṣe o madam. mo wà ókè ẹ ṣe nọ́mbà twenty three yẹn ni ilé ọlá náà pè bẹ ẹ mọ bẹ ẹ mọ bẹ ẹ ní dààmú o. ẹ jọ sà ṣé n tẹ wá ń sọ fún mi ni ọmọbìnrin tọkọ mi fún kí n gbà excuse me sir yẹn ni o ọkọ mi fún yàn ni o ìyàwó kejì ń bọ̀ o. ẹ wò ó ni kẹ́ ṣe sùúrù tó wà lẹ́yìn ó gba ẹ rò pé agbọ́rọ̀ ọkọ yín ló fi ń ṣe ohun tó ṣe ni rárá o gbogbo tọkọ yín kó jọ kò ń ṣagbára ẹ̀ agbára ọlọ́run ni tẹ́yìn bá lè ṣe sùúrù tẹ́ jẹ́ kí ìlérí olúwa kó wá sí ìmúṣẹ lórí ọ̀rọ̀ ìgbésí ayé ọkọ yín àtẹ̀yìn ẹ máa jó ẹ máa yọ̀jú báyìí lọ nítorí pé láti ọjọ́ tí ọkọ yín ti fi ojú rìn jú báyìí pẹ̀lú arábìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ àtijọ́ yẹn nìkan ọkọ yín ti yí padà sí rere àtijọ́ yẹn lọ́kọ yín ti gòkè tí ò wálẹ̀ tẹ́ bá wálé gbà kó wá sábẹ́ òrùlé yín olúwa ìyanu olúwa yóò ṣẹlẹ̀ jù báyìí lọ́nu gbèsè ayé ẹ̀rù dáadáa. dear it is impossible báwo ló ṣe máa ní kí n lọ mú fèyí wá sínú ilé kan máa bá wa gbé stylishly ó fẹ́ sọ mí do níyàwó kejì ni jẹ́ ń ṣàlàyé kankan fún ẹ o orin ọpẹ́ là ń kọ́nu léyìí o má jẹ́ kó di mo gbọ́ gbọ́n òun kò lórí mi gbọ́n òun kò. tí wọ́n bá fi pé o máa lè kó pẹ̀lú temperament rẹ títí ẹ bá yàtọ̀ ńkọ́. Wilson Wilson má tan ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rárá má tan ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rárá tọ̀ ṣé ó dàbí pé o like bí mo ṣe ń bẹ rẹ́rìn inú ilé yìí ó dàbí pé o like ẹ̀ ó dàbí pé bí ilé ìṣe wà peaceful everything lọ bó ṣe yẹ kó lọ ó dàbí pé o like ẹ̀ tó bá fẹ́ dídùn inú mi tó bá yẹ kí n ṣì máa rẹ́rìn bí mo ṣe rẹ́rìn tó bá yẹ kí n yí ojú padà sí ẹ tó bá fẹ́ wọlé kátẹ́gùn àlàáfíà ṣì máa fẹ́ sí ẹ tó bá yẹ kí inú ilé ìgbóná mọ́ ẹ lọ mú ọmọbìnrin yẹn wá sínú ilé lọ mú ọmọbìnrin tó fún lóyún yẹn lọ mú wá sínú ilé kémi àti ẹjọ máa fojú dojú kájọ máa ríra wa tábàjọ ń ríra wa tá à ń tẹ́kíà ẹ̀ tá à ń tọ́jú ẹ̀ bó ká tọ́jú ẹ̀ kò ní sí wàhálà else else interest is náà máa ní mò ń protect sórí àṣìṣe ti wáyé ó ti wáyé ó dẹ̀ ti forí jì mí àmọ́ kí wọ́n á mú fèyí wà nù lẹ́yìn bí ẹni ń fẹ́ ju egbò tẹ́lẹ̀ ni. ooo oh! ooo. Oh! ìyàwó i'm not saying you are giving me issue in this house but àmọ́ ìyàwó kan wàhálà mẹ́wàá tó bá máa fi di méjì nǹkan ẹ̀mí ẹ̀mí mi máa yà bọ́ ni. ó ń pẹ́ kẹ́mi ẹ̀ tó bọ́ ó ń pẹ́ kẹ́mi ẹ̀ tó bọ́ kẹ́mi ẹ̀ tó sọnù kọ́ lọ́wọ́ dẹ̀ kẹ́mi ẹ̀ sọnù tó máa jẹ́ kí n ṣi ọ̀rọ̀ sọ dá mi lóhùn ṣé ọmọkùnrin lè máa ṣẹlẹ̀ kó tó máa ní unprotected gígùn pẹ̀lú gẹ̀yẹn ni tó ń gún lọ́wọ́ tó ń gún tó ń gún dẹ́mi lóhùn ṣé ibi tó ti ń ta rọ́bà ṣé ó jìnà sí ó jìnà tó yẹn tó lè lọ síbẹ̀ ó jìnà lè lọ síbẹ̀ ni asami àbí ní nàìjíríà tá a wà lẹ́nìí ṣíwọ́ ọmọbìnrin kankan tó fẹ́ bímọ tí ò ní ní bàbá ni tó bá wà ń ta ń bẹ̀ yẹn tó wà ń ta ìjẹ́ ìwọ ọmọ irú òkò tó lè máa ti ìta tó lè máa lọ sínú ilé ṣé o ní bí mo ṣe wà yìí èmi ni mo máa ṣe yá ọmọ mi èèyàn kò lè lè pa mí kò lè lè pa ọmọ mi ṣé o ti yẹ mú ọmọ yẹn wá sínú ilé yìí. tẹ́mi àti bá fojú rinjú tá a fojú kan ojú nǹkan tó bá yẹ ṣe máa mọ̀ kájọ máa tẹ̀yẹ̀ kájọ tọ́jú ẹ̀ ni ṣé o ti yẹ àgbàyà òṣì àgbàyà burúkú ọmọmọlọmọ oṣiṣẹ́ kàkàkàtọ́ olóòrè fẹ́ràn ṣé tèmi ò bá mi báyìí ìyàwó kan my wife kí wọ́n tún fi fèyí tí nǹkan òkè ń tó kun èèyàn máa ní pẹ́ kù. You remember I told you we'll be having a visitor? That's um, small mom aunt will be coming to visit. While she's here, you need to be supportive, cultured. Oye máa yí ẹ ju àbúrò You need to be in charge. Ṣọ́nà You cannot go to your room. Yeah? Oh, that should be our guest. Let's go and welcome her. Let's go, kids. Let's go. Yeah, à ń bọ̀. fun Kini. dúró fún kí ni? Ẹ̀wọ̀n bàbá ìjọba sọ mí lẹ́nu. Ah, kí ni? Mo wà ṣé dáadáa ni àná mi. ilé ìyá rẹ ni bàbá mi lẹ́rọ̀rọ̀ ma ẹ pẹ̀lẹ́ ma ẹ kàn wọ̀nyí. ẹ kú tọ́jú rẹ yes ma ẹ pẹ̀lẹ́ ma kí dáadáa lẹ dé ẹ pẹ̀lẹ́ ma lẹ́rọ̀rọ̀ ma ẹ pẹ̀lẹ́ ma ẹ pẹ̀lẹ́ ma. ṣé kò sí sábì pẹ̀lú ọ̀gá? mo ní kó máa gbàdúrà kó tó jẹun ti láì kò jẹ̀jú òròjú ẹ̀ ṣùgbọ́n jẹ́ ká jẹ́ ti wà jẹ́. Ah, ah. ẹ kú fàájì o mọ́mí mọ́mí ẹ kú fàájì o how are you my darling. take five gẹ́gẹ́ gẹ́gẹ́. bó o ní. mo wà pa how was your day. Ah, my day was good. ọ̀gá ẹ kú enjoyment o abájọ tẹ́ ẹ béèrè mi ẹ ti ń pata síra yín lẹ́nu. yes o. <laughs> ọmọ mi ń kọ́ mo yan oníbàjẹ́ wàhálà pọ̀ ṣé ti lọ sùn nígbà tí ọwọ́ ìyá ti gbà bí ẹ̀mejì. ṣé o ń bá mi tọ́jú ẹ̀ ní àbọ̀ ń bá mi fìyà jẹ. ṣé mi lè para mi mo ti wà rẹ̀ ní ìjìbá yìí. anyway ṣé wọ́n kì í ṣá kí ni ìwọ náà wá rí jẹ. ṣé wọ́n máa ń jẹun láìsí ṣe pé ẹ̀wà ń bẹ̀ ẹ̀yin mo dúró jẹ́ kí n ti pa wá jẹ. <laughs> okay. Mm, oh, that just I change. I want one. Àròlé, kí ló ṣẹlẹ̀? Tó tún mú tẹ́ẹ̀dì yẹn tó fún àbúrò ẹ̀. Ṣé nǹkan tó ń ṣe yìí dáa? Ìwọ ẹ̀yin nìkan ẹ ṣáà ń ṣe ètò wù yín nínú ilé yìí. Wọ́n ń pè é láròlé inú ẹ̀ ń dùn. Wọ́n ń tàn ẹ́ ni o. Ṣé òun gbọ́ mi nísìnyí? Nígbà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ aṣọ ẹ̀. Ó kó gbogbo tẹ́ẹ̀dì òde kó fún ìyá ẹ̀. Ẹ wá ń fìyà jẹ ọmọ kékeré yìí torí pé ẹ mọ̀ pé ni nígbà ya tiẹ̀ tí ò ka nǹkan kún ẹ ti rí bẹ́ẹ̀ kẹ́ gba tọ̀wọ́ ẹ̀ ya bí ṣé ń wọ ẹ yìí ó yá mo ti yọ ọ̀dọ̀ àbúrò ẹ yìí kò mú sí ọ̀dọ̀ ẹ padà. kí ló dé àròlé kọ gbà tèkì tèkì bí òun ìwọ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́mọ bó ṣe ń lọ ó yá mú yẹ mú yẹ mí tẹ́lẹ̀ wọn mo ní kó mo ìdá mi lóhùn idiot ọmọ àlejàjẹ tí wọ́n tán pé àròlé àròlé kọ yálòdì ni yóò bá ké lọ sí sọ máa gbé ẹ wálé ni níṣẹ́ gbogbo kankan kí ló ń ṣe ẹ gan-an ló ń gbé tó ń gbin. bàbá àǹtí mi kí ló ṣẹlẹ̀. ó ṣe ayé àdá èyí tẹ́ ń pè láròlé yìí ó mú ọmọ ìyá ẹ̀ wọ́n dẹ̀ ń fìyà jẹ ẹrú ọlọ́run yìí ọmọ tán ni pé kò lẹ́nìkan àfi jésù ńgbà ayé ẹ̀yìn òkú ká kankan kún ẹwọn ọmọ tẹ́lẹ̀ ń gbà síra wọn ń gbà síra wọn débi pé wọ́n dẹ̀ pín tán ọmọ ìwà ń wò kò lè lè sọ̀rọ̀ ó ṣà ń wò wọ́n ń tiẹ̀ mo rò pé kí ló ń ṣe àròlé tó ń ṣe ilé wọn kan àròlé ń fèmí latitude mo lè ní ìyálà ìyá ìyá ìyálà ìyá ìyá ìyá ẹ̀wọ̀n lè fún mi láàrin fún ṣíwọ́ nìyẹn. àǹtí mi ọlọ́run oh, seriously i need deliverance ṣé ọmọ ti tèmi ni ò lẹ́yìn kan òun lẹ́rù ọlọ́run tó àǹtí mi ẹ máa ń pa mí lẹ́rìn. Ah, ah. tí o lè kò lè yé kò lè yé jokes apart i'm not even joking now. mi ò fẹ́ nǹkan tẹ fẹ́ máa jáde láàrin àwọn ọmọ yìí these children are just too innocent fún gbogbo nǹkan tẹ́ ń sọ wọn ò understand wọn ò bá wọn ṣe jẹ́ wọn mọ̀ bóyá ìyá kan ló bí ìyá kan wọ́n mọ̀ pé nǹkan tó kọ́ ṣàmọ̀ ni pé bàbá kan o àti ìyá kan òun ló bí àwọn ẹ má ṣẹ̀ṣẹ̀ máa create enemy tí sàṣàyàn ọmọ ilé o láìpẹ́ àǹtí mi ló láìpẹ́ adúlé ilé ìgò wa ti pọ̀ jù. ó ń tan ra ẹ mú gùn ó jẹ́ rọra. àròlé máa bọ̀jà rí sọ́ọ̀rì ó better hmm. hmm. sorry ó yá come come come. máa àtìyá lóde lọ eh. jẹ́ kí n gbẹ́rú ọlọ́run yìí ọmọ tí o mọ̀ wọ́n máa bọ̀ jàre. ẹ wọ àǹtí mi ìwọ ni kẹ bọ́sà sí káwọn ọmọdé máa sá wọlé fún yín mi ò láì kí wọlé mọ̀ kán sá wọlé fún yín kékeré ilé fún mi kó gbá wọn àwọn tó ń tẹ́ ń pọ̀ sí ilé kífà àròlé àti kejì ẹ̀ àròlé àti ìyálóde máa kó wọn lọ òbí jàre. ẹ ní ìdìdì ìfúrasí wà bọ̀ ìwọ tó ń gbá tó ń gbá sáà ń jẹ kó má gbà ẹ kó ah, má separate àwọn ọmọ fún mi má separate ọmọ ẹ fìyà jẹ ọmọ yìí ọmọ olówó tí ò mọ nǹkan kan ẹgbẹ́ tẹ́dí ẹ̀yọ kan fún ẹ lọ jẹ tẹ́dí yìí kò fẹ́ dáwọn olóhùn ṣó gbọ́. wo àwọn tí ẹwọ́ làrú lé gbogbo wàhálà tó ń fẹ́ máa bára wọn fà lórí ọ̀rọ̀ ẹ̀ náà àmọ́ ẹ dàgbà ojú àti sórí ìyá ẹ̀ yẹn ìyẹn kan tiẹ̀ mọ nǹkan kan tiẹ̀ bí tán ti sí ló ń ti oníyàlé òun láìkè òun ìyá àròlé kí ló fi láìkè. your own bicycle. Don't worry, I'll get you one. That's your mommy. Yeah, that's the probably when we go to Dubai for summer holiday. Yeah, no, I'll get that one. Dubai. You don't want to go to Dubai? Yeah. Hello dear. Bye. Hi, honey. Mm. How was your day? go for long. Yeah, sir. Ah, Auntie Shewapa. Okay, Yeah, don't worry. I'll get that one by the, by the time we go to Dubai for summer holiday. Hmm? I'm not going to Dubai. Where would you like to go, Balele? Canada. Canada? Yeah, yeah Canada. Majority carries the vote. Oh, so it's a brown net, Abi. Okay, then Canada will go. Yes, sir, we won. Yippee, oh, Canada for Canada. Hi, hi, high five, high five. Ah, ah. Plan wa ti wọ̀ ní kẹ̀kẹ́ ni. Ó ti wọ̀ ó ti wọ̀. Ẹ bá mi bẹ̀yà mi kó bàtà mi bò ní kẹ̀kẹ́. Àbí ní tọ́lọ́gba pọ̀nkán òun èmi ò yà lè má dààmú ọkọ mi rántí ìyá àgbà lẹ́yìn. ó ga jù ẹgbẹ́ ṣe wà pa ṣe eh, wà eh, pa eh, ìyàyé ẹ̀ bẹ̀rẹ̀. bí mo mi kọ. àwọn ah, jáde. wọ́n jáde mhm. ah, ẹ fi bìtá yẹ jẹ́ kí n lọ fẹ́ṣẹ̀ ẹ mm, sí ìgbà spẹ́ta. àwọn sílùú mi dán. fìyí fìyí. ṣé rọra fàmí ẹ má ṣe mí léṣe kí ni. Ah, ọlọ́run o ọmọlúwa gọ̀ báyìí ó gògògògògògògò débi wípé òun pe ìyáálé ẹ ní big mummy tí ó ń fẹ́ bí ẹlòrò kan ìyáálé ẹ yẹn bí ọmọ ọdún mélòó ní kí ni èjẹ ṣé tán kò tún mọ èjẹ ló ń pọn létò tó yẹn o kì í ṣe pé ó mọ èjẹ wọn bí wá ń lè kan náà o ló ń pe big mummy big mummy òun náà aṣọrun báyìí aṣọrun bọrun àjàpá ṣe bí tòótọ́ wọn máa wò yín bẹ́ẹ̀ pé ṣàǹṣẹ́ lẹ́yà olóńṣọdún léyà ìyẹn tiẹ̀ dúró síbì kan èyí àròlé àbí kí iye ọmọ ìyáálé ẹ mm. tẹ́yìn tó ń pọ̀ yẹn náà tẹ́yìn pín in lólu àròlé àròlé ṣé wò mọ̀ pé àròlé ilẹ̀ yorùbá olórí ẹbí ni òun ló cover gbogbo yín òun ló ní sèun ó kódà lórí ọkọ ẹ gan òun ló ní fẹ gbọ́dọ̀ bàtẹ tí ní finance lórí ọkọ ẹ kí ni òwà fẹ ní bí adé ń ja ẹsì já wàá pé ìyáálé ń big mummy wàá pọ ọmọ láròlé èmi gan ọdún mẹ́rin ni yàyà ṣé ìyáálé yẹn fẹ́ jù mí ni torí pé kàn ti ṣe kinní kan wọ́n náà máa ṣe bíi mùsù ẹ ní sùúrù kí ló dé tẹ máa ń tẹ gbogbo àwọn nǹkan tí ò tiẹ̀ necessary tí ò yẹ kíyàn tiẹ̀ máa fún látẹ̀nṣán rárá tẹ máa ń fún látẹ̀nṣán tẹ máa wá tẹ̀kẹ̀ serious kókókókó kí ló ṣẹlẹ̀ gan tí má pe big mummy kí wá nìyẹn dá ṣó omi ìpò bí mi lọ́la ni àbó bí mi lé ni kí ni gbogbo mi nìyẹn àǹtí mi ẹ ti dé o ẹ dàn pé mò ń sọ fún yín mo ní kẹ́ fi mí sílẹ̀ ẹ fi mí sílẹ̀ bá ṣe wà nígbà tẹ̀dé ń sibẹ̀ ṣe bánu lé ètò gbogbo ẹ̀ wà tí everything wà peaceful ṣé inú yóò dò sí ẹ fẹ́ kí gbogbo ẹ̀ máa ṣe wúruwúruwúru àbí ẹ fi mí sílẹ̀ ṣe ti gbọ́ ìyáálé mọ́mísì wa ká ní wọn gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ṣáwa débi tá a délé ní. ojú mọ́mísì wa rí tó gbogbo ẹ̀ nínú ọ̀nà. kí lọ́jú mọ́mísì rí tá a rí ojú mọ́mísì ojú mọ́mísì ò rí nǹkan kan hmm. gbogbo wa lájọ wà nílé àjọ dàgbà ni mo rí ojú mọ́mísì ò rí anything àti mi ẹ̀ fi mi sílẹ̀ kí ló ti wà láyé pọ̀ gan-an kí ló ṣẹlẹ̀ gan-an. ìwọ ló mọ̀ ṣáà já ara ẹ̀ tó náà ń bẹ̀rẹ̀ sọ́nsọ́ káwọ́ gbénú bíi àtọ̀ olé ọmọ ṣẹ́fẹ́ tí mò ń lọ mm. ṣé mi mm. àá tó two weeks hàn eh, <laughs> tí mo ṣe máa lò ẹ eh, two weeks. tó bá ti dìrọ̀ ilé ọ̀la mo gbé lọ airport. wàlẹ́ o tó bẹ́ẹ̀. àwọn tó yẹ kó wa mọ̀ o a máa wọ̀n yẹn èmi ló ń ṣe akọmọ́ bí àwọn tó ń gba ẹ mo gùn yànjá yànjá. my food bag. this is my own food. this is mine. this is my own. who said this one is plenty than this one. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé ah, kí ló fà á kí ló tó gbóúnjẹ. báwo wọ́n ṣe mọ̀ pé oúnjẹ ti wọ́ ni. nǹkan tó fi mọ̀ nìyẹn. Hmm. Ah. ẹ ń gbọ́ kí ló o change oúnjẹ sí o lè sọ̀rọ̀ ẹ wá ń do oúnjẹ pọ̀ ah. o òun lè ti do oúnjẹ pọ̀ nsìn. ẹ kúnlẹ̀ o. Ah. ṣé dáadáa ni káàbọ̀ máa lọ́wọ́ àwọn ọmọ ẹ̀. oúnjẹ bí báyìí. ń gbọ́ kí ló oúnjẹ ti àǹtí ẹ̀ẹ́dùn oúnjẹ yín mọ̀ mọ̀ mo ní pé kó má máa gbóúnjẹ ṣáájú ẹ̀gbọ́n ẹ̀ òun lẹ̀ gbọ́n ó ló máa kọ́kọ́ gbóúnjẹ kó tó gbé àti pé ṣáájú dúró ẹran ẹ̀ṣọ́ máa gbẹ́nu kékeré yìí ah, ẹ ṣáà gbà. Ah! kí ló ṣe yín àǹtí mi kí ló ṣe yín. inú mi ni. kí ló ṣe ah! yín. yéè kí ló ṣẹlẹ̀. ọ̀yọ́ bá mi gbómi bá mi gbómi àǹtí mi kí ló ṣẹlẹ̀ ẹ má dẹ́rù bà mí náà kí ló ṣe yín inú mi o kí ló ṣe yín nínú inú mi o kí ló sọ̀rọ̀ poison ni o ah! poison bó lè ti ní poison big mommy big mommy oh. poison. ló dé ẹ̀ka ọ̀sẹ̀ rẹ̀ o. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. ìjà ẹ̀wọ̀n ni ẹ ń gbé bó ṣe rábì. Ah, ikú ẹni mò ń kú lọ nígbà tó jẹ́ pé ọmọ ìyáálé ẹ náà máa ń pè láròlé àròlé lójoojúmọ́ ìyẹn ni mo wá rò wípé ro kí lélẹ́ ìpè mi ìfẹ́ kí tiẹ̀ gbé pé kó má ṣe wàhálà lásán yé yé pé kó má ṣe wàhálà lásán lé ọkọ ẹ ìyẹn ni mo ṣe dọ́gbọ́n tí àgbà àpòwé wọn níbi ìdí pàtàkì kan ò sí iṣẹ́ ìdédé ṣẹ́ òwúwa ọ̀rọ̀ àròjinlẹ̀ ó dára gidi gangan gan ni. kìlọ̀kìlọ̀ iná kìlọ̀kìlọ̀ iná.

àǹtí tó bá jẹ́ pé ẹ láròjinlẹ̀ dáadáa ni ó yẹ kó yẹ yín kí gbogbo àròlé àròlé tá à ń pọ̀ mọ́ yìí a kàn fi ń pọ́nlé ni èdè àpọ́nlé lásán ni àǹtí mo wà disappointed o gbogbo lérò kókó ló máa ń ní wàhálà gbogbo ẹ̀kọ́ ló máa ń ní ìyọ̀nù. ẹ wo ẹ wo gbogbo nǹkan tá à ń sọ ẹ̀kọ́ ní ìṣù ẹjẹ́ gbọ́n lọ sọ síta tẹ́tà máa pọ̀ sán. hospital ìdàpọ̀ ìjádù ẹjọ́ ẹ bá mi dé wọn àti mi ò láì kọ́ tẹ̀ ṣe yìí mi ò láì kírun mi ò láì kírun ẹ bá mi ẹ bá mi yé yé yé ẹ bá jẹ nkú báyìí yé ẹ kúrò lọ́wọ́ àǹtí àǹtí àǹtí àǹtí She's lost consciousness. She's no longer breathing. I me. Oh my God. I see me. I me. Sister. Sister.